جعل المؤمنين إخوة متحابين في الدين ونهاهم عن التفرق وطاعة الحاسدين والمفسدين أشهد أن لا إله إلا الله الملك الحق المبين وأشهد أن محمدا عبده ورسوله صادق الأمين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين كانوا يهدون بالحق وبه يعدلون وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد أيها الناس اتقوا الله تعالى واعلموا أن المؤمنين إخوة في الدين كما سماهم الله بذلك في كتابه المبين قال تعالى إنما المؤمنون إخوة وقال النبي صلى الله تعالى عليه وسلم كونوا عباد الله إخوانا وعن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري ومسلم وفي رواية لمسلم حتى يحب لجاره أو لأخيه ما يحب لنفسه وفي رواية لأحمد لا يبلغ عبد حقيقة الإيمان حتى يحب للناس ما يحب للناس من الخير ما يحب لنفسه وفي صحيح مسلم من حديث عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنهما عن النبي صلى الله تعالى عليه وسلم قال من أحب أن يزازها عن النار ويدخل الجنة فلتدركه منيته وهو يؤمن بالله واليوم الآخر ويأتي إلى الناس الذي يحب ويأتي إلى الناس الذي يحب أن يؤتى إليه فهذه الأحاديث أحبتي في الله وما جاء بمعناها تدل على أن المؤمن يسره ما يسر أخاه ويحزنه ما يحزنه ويريد ويريد لأخيه المؤمن ما يريد لنفسه من الخير وهذا إنما يأتي مع سلامة المسلم من الغش والغل والحسد فإن الحسد يقتدي أن يكره الحاسد أن يفوقه أن يفوقه أحد في نعمة أيساويه فيها لأنه يحب أن يمتاز على الناس ويتفرد عنهم بالنعمة والإيمان بالنعمة والإيمان بالنعمة يتفرد يتفرد عنهم بالإيمان ويتفرد عنهم بالنعمة والإيمان يقتضي خلاف ذلك وهو أن شاركه المؤمنون كلهم المؤمنون كلهم في مثل ما أعطاه الله تعالى من الخير من غير أن ينقص عليه منه شيء وقد مدح الله تعالى في كتابه العزيز من هذه صفته من كانوا لا يريدون علوا في الأرض ولا فسادا فقال تعالى تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين قال عكرمة قال عكرمة وغيره في هذه الآية العلو في الأرض التكبر وطلب الشرف والمنزل عند السلطان والفساد العمل بالمعاصي وقال تعالى في مدح المؤمنين أيضا والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا فمن صفات المؤمنين سلامة قلوبهم وألسنتهم لإخوانهم المؤمنين السابقين واللاحقين والثناء عليهم والدعاء لهم بالمغفرة مع الدعاء لأنفسهم ولا سيما السابقين الأولين من صحابة رسول الله من صحابة رسول الله صلى الله تعالى عليه وسلم من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان فمن وجد في نفسه بغضا لأصحاب رسول الله صلى الله تعالى عليه وسلم أو أو تنقصهم فليس بمؤمن فقال النبي صلى الله تعالى عليه وسلم لا تصبوا أصحابي فوالذي بنفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا فقاتل الله الروافض الذين يصبون أصحاب رسول الله يصبون أصحاب رسول الله صلى الله تعالى عليه وسلم وخلفاء راشدين وينتقصونهم وقد قال جل وعلا والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري, تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى قوله تعالى ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما فهذا يدل على أنه إنما يقتاد من أصحاب رسول الله صلى الله تعالى عليه وسلم الكفار وأما المؤمنون فإنهم يحبونهم ويتولونهم ويستغفرون لهم عباد الله ينبغي للمؤمن أن يحب للمؤمنين ما يحب لنفسه ويكره لهم ما يكره لنفسه فإن رأى من أخيه المسلم نقصا في دينه اجتهد في إصلاحه فلا يكون المؤمن مؤمنا حقا حتى يرضى للناس ما يرضاه لنفسه وإذا كان المؤمن لا يرضى أن يغتابه أحد فكيف يغتاب أخاه وقد قال الله تعالى ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وإذا كان المؤمن لا يرضى أن يسعى أحد بينه وبين أحبابه بالنميمة فكيف يسعى هو بينه هو بين إخوانه المتحابين بالنميمة وفي النميمة ليفسد ما بينهم وقال الله تعالى ولا تطيع كل حلاف مهين هماز مشاء بنميم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة نمام وإذا كان المؤمن أحبة في الله لا يرضى أن يسخر منه أحد أو يستأذي به أحد فكيف يسخر من إخواني ويستهزئ بهم وينقصهم أو ينتقصهم وقد قال الله تعالى ويل لكل همزة لمزة وقال تعالى إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم وإذا مروا بهم يتغامزون إذا كان المؤمن لا يرضى أن يغش, أن يغش واحد في بيعه وشرائه فكيف يغش إخوانه ويخدعهم في معاملتهم معهم إذا إذا كان المؤمن لا يرضى أن يؤذيه جاره فكيف يؤذي يؤذي هو جيرانه وقد قال النبي صلى الله تعالى عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن من لا يأمن جاره بوائقه إذا كان المؤمن لا يرضى أن يظلم فكيف يظلم الناس وإذا كان المؤمن لو خطب امرأة أو باع سلعة أو اشتراها لا يرضى أن يفسد يفسد عليه ذلك أحد أو يفسد عليه ذلك أحد فيخصب على خطبته أو يبيع على بيع أو يشتري على شراء فكيف تصدر منه هذه الأمور في حق إخوان المؤمنين وقد قال النبي صلى الله تعالى عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا وفي الصحيحين عن أبي هريرة رضي الله تعالى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يبع المؤمن على بيع أخيه ولا يخطب على خطبة أخيه وقد بين النبي صلى الله تعالى عليه وسلم المقياس الصحيح للمؤمن للمؤمن الحقيقي في كلمة مختصرة جامية وهي قوله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه فإذا كان يحب لنفسه الخير فليحبه لإخوانه ويجتهد في جلبه لهم وإذا كان يكره لنفسه الشر فليقرأه لإخوانه فيصرف شره عنهم يصرف شره, شره عنهم ويجتهد في صرف شر غيره عن إخوانه وتلك قاعدة نافعة ووصية جامعة نسأل الله عز وجل أن يرزقنا وإياكم الاتصاف بها والبعد عما يضادها إنه قريب مجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكون خيرا منهم àfi ọpẹ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé pátápátá ohun tí ń mí àti ohun tí kìí mí bẹ̀rẹ̀ látòrí àwa ọmọ ádámà tó fi dórí àwọn ìran àlùjànnú àti ń táàrí àti ń táàrí ọlọ́run ọba ló dá wa ló sì ń rè wá ó ṣe gbogbo múmìnì ní ọmọ ìyá pẹ̀lú májẹ̀mú imán ọmọ ìyá tí ó máa nífẹ̀ẹ́ ara wọn nínú ẹ̀sìn lódiwọ̀n bàtó bá jẹ́ pé ìmánì sì pa wọ́n pọ̀ ẹ̀sìn ọlọ́run tó fi rán ànábì sallallahu ta'ala alaihi wa sallam tí í ṣe islam àti gbogbo òfin tí ń bẹ nínú ẹ̀ àtàdìsọ́kàn rẹ̀ tó bá pa wọ́n pọ̀ ọmọ ìyá tí ó máa nífẹ̀ẹ́ ara wọn lọ́wọ́ bá ṣe wọn àǹbẹ̀lọ́n kọ́lọ́n jẹ́ táwa náà jẹ́ kan nínú mùmíní kọ́lọ́n kó sì fìfẹ́ òdodo kó fi sí àárín wa ó sì kọ̀ fún wọn níbi kí wọ́n pín yẹlẹyẹlẹ àti kí wọ́n máa tẹ̀lé àwọn oníkèéta àtòbìlẹ̀jẹ́ èèyàn ọlọ́run bá kọ̀ fún gbogbo múmi níbi eléyìí ọlọ́run bá wa ọ̀kan ṣoṣo ni ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé òun náà ni Allah bákan náà ọba tí ò lórogún ni mo tún jẹ́rìí pé ànábì wa sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba náà ni ẹrú rẹ̀ sí ni tó rán gbogbo àgbáńlá ayé náà látọ̀rí àwọn asahaba ètí wọ́n bẹ̀rẹ̀ sí jíṣẹ́ fún wọn táwọn náà jẹ́nire tí wọ́n jọmọ àlùjànnà tí wọ́n jẹ́ múmi ní òdodo láyé tí wọ́n sì tán sórí bẹ́ẹ̀ àti ògbẹ́ni tó bá rìn ojú ọ̀nà ànábì sallallahu ta'ala alaihi wa sallam. ntí a fẹ́ kí ádìmú yóò jẹ́ orípa ọ̀rọ̀ nípa ìjọmọ ìyá Islam èyí tó ti ṣáájú tẹ́lẹ̀ bí ó ti ṣe ṣe pàtàkì sí ìjọmọ ìyá ẹ̀sìn Islam ọlọ́run ọba ló pe ìjọmọ ìyá náà bẹ́ẹ̀ o tọ́lọ́n sọ wípé gbogbo múmi olùdó ọmọ ìyá ni wọ́n ní sọ́tò lè yọrọ àyà kẹwàá sura forty nine bákan náà lànàbí wa sallallahu ta'ala alaihi wa sọ wípé ẹ jẹ́ ẹrúsìn ọlọ́run lọ́mọ ìyá. so àwọn oore tó papọ̀ mọ́ra wọn yẹn oore ńlá ni kéèyàn ojú olùsílọ́n kí o tún wá jọmọ ìyá aládé ìsìn ọlọ́run. àdìsí Anas ọmọ a radiyallahu ta'ala anhuma. ó ní ànábìwá sallallahu ta'ala alayhi wa sallam sọ wípé ẹnìkan kan nù yóò tí ì lè gbọ́ lọ́wọ́n bá gbọ́ o àfi kó máa fẹ́ ń tí ń fẹ́ fúnra rẹ̀ fọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùmínì òdodo. àhíyì nínú àdìsí àti nínú àyà yẹn ọmọ ìyá rẹ tó jẹ́ múmi níbí rẹ̀ eléyìí ní àdìsí tó wá láti inú bọ̀wọ̀dọ̀ àti Imam Muslim rahimahumullah ta'ala nínú ẹgbàá wa kan tó dá látọ̀dọ̀ Imam Muslim ó wà ń bẹ̀ wípé títí tí ó fi tí ń fẹ́ fúnra rẹ̀ fọ́ládùúgbò rẹ̀ àbí fún ọmọ ìyá rẹ̀ àrò aládùúgbò tó wà nbẹ nínú ẹgbà wa àti imam muslim tó tún dàgbà nínú ẹgbà wa tó wá látọ̀rọ̀ imam ahmed rahimahullahu ta'ala ó wà níbẹ̀ wípé ẹnìkan nù yóò tí ì lè jẹ́ mùmínì ní tòótọ́ láyàbùgbòlò iman iman kò tí ì lè máa sí fún yín títí tí onítọ̀hún ó fi nífẹ̀ẹ́ dáadáa ń fẹ́ tí ó máa fẹ́rù ẹ̀ fáwọn èèyàn eléyìí ó kó àdínsì méjèèjì ti àkọ́kọ́ sínú ó tún lékún torí pé ẹni tí ń jẹ́ èèyàn pọ̀ irun tí wọ́n ń fẹ́ wọ́n máa fẹ́ fọ́mọ èèyàn míì. nínú sahihu muslim bákan náà abdullahi ọmọ amur ọmọ tó wá lọ́sọ̀rọ̀ ànábì sallallahu ó sọ wípé ẹni ẹni yòówù tí ó bá nífẹ̀ẹ́ ká jìnnà síná iná ọlọ́run ká sì mú òun àlùjánnà kó má kó jẹ́ kíkú ó pa òun lórí pé òun nígbàgbọ́ síjọ kan ṣoṣo ọlọ́run àti ọjọ́ pẹ̀lú gbogbo òròyìn tó rọ̀ mọ́ kó sì máa mú wá báwọn èèyàn ntó fẹ́ a máa waa ba ọ̀rọ̀ mẹ́ta yẹn wa wà nínú àdìsí yẹn ẹni yóò tó bá fẹ́ ká gbé òun jìnnà síná ọlọ́run ká sì mú òun àlùjànnà ìgbé jìnnà síná kò tí ì pé ní ìkẹ́ àti ká mú ni wà kan bẹ bẹ́ẹ̀ náà ẹ̀dá ọlọ́run táàmù wọn jìnnà síná ọlọ́run tí wọn sì ní náà àwọn àrọ́ọ̀fù nìyẹn náà àyè kan ní jẹ́ àárọ̀ kì í ṣe náà kì í sàlùjẹ́ náà bí wọ́n ti ń gba ooru náà sára bẹ́ẹ̀ wọ́n máa gbatẹ́gùn àlùjẹ́ náà sára lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí pé iṣẹ́ ẹbí wọn àti iṣẹ́ ẹ̀rí wọn dọ́gba. àdìsí yìí àfẹ́ká sàmúlò kókó tá à ń tọ́ka sí ń bẹ̀ ó dáa ká nígbàgbọ́ síjọ́ kan sọ ọlọ́run ọ̀ràn yẹn ni ká sì nígbàgbọ́ sọ́jọ́ gbéra kìí àmà àti gbòòrò ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta ìpín kẹta rẹ̀ abala kẹta rẹ̀ ni pé kí onítọ̀hún máa fẹ́ irú tí ó fẹ́ kí wọ́n mú wá báwọn òun náà nìkan máa mú wá báwọn èèyàn. àwọn àdìsí ta kà àyà yìí ó ń tọ́ka sí pé máa ba èmi nínú jẹ́ máa wọ́n nú jẹ́ náà nú jẹ́ máa dùn ọ́ nínú jẹ́ dùn mi náà. ntí máa jẹ́ ẹ̀dùn ọkàn fẹ́mi àmọ́ jẹ fẹ́yìn ntí máa jẹ́ ẹ̀dùn ọkàn fẹ́yìn àmọ́ jẹ fún èmi náà bí ọlọ́run ti dáwọ́ èèyàn nìyẹn gbàtọ́ wá rí bẹ́ẹ̀ ọmọ èèyàn a máa fẹ́ fún ọmọ ìyá rẹ̀ tó yóò gbọ́dọ̀ máa fẹ́ fún ọmọ ìyá rẹ̀ tó jẹ́ múmin irú nǹkan tó ń fẹ́ fúnra ẹ̀ lóore. ntí ó sì lè fa eléyìí ni kí mùsùlùmí ó là kúrò nínú gíṣù àti gílù àti hasad ká là kúrò nínú èrú mọ̀gòmọ́gó kéèta àti gbogbo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú ẹ̀ náà lọ̀tẹ̀ torí pé kéèta òun ní máa ń fa yóò máa fa kẹ́ni tí ń ṣe kéèta yóò máa fa yóò máa kórìíra kẹ́nìkan ó tó òun àbí kẹ́nìkan ó jù ú lọ ní ti máa fà á nìyẹn asádù ni máa fà yóò máa fa ìkórìíra kẹ́nìkan ó dàbí òun àbí kẹ́nìkan ó ju òun lọ. nítorí pé irú ọmọ ènìyàn yẹn tí kìí dábàá ń bẹ lára rẹ̀ òun fẹ́ di ẹni tí ó dá yẹn rí tí wọ́n sọ pé ta ni òun ni dátún ní kò gbogbo nǹkan ní tí máa ń fa nìyẹn o kò ní fẹ́ kẹ́lómi ó dà bẹ́ẹ̀ ìmánì sì ní ní tó ń dúró o ọ̀nà táwa gbà tá a fi débí nìyí o ẹ̀rín náà ẹ̀rín báyìí káwọn eléyìí náà lè débẹ̀ ẹ̀rí pé dàkejì ẹ̀ pátápátá ni iman àkọ́kọ́ yẹn òní wípé tẹ́nìkan ó débẹ̀ tán kó sì blọọkù ẹ̀ kódà tó bá rẹ́nìkan ti ń sánà bẹ́ẹ̀ kò rè bọ́ ìdàkejì ẹ̀ wá ní òun wá ní iman ìpè ah, ẹ bá ti já mọ̀ látijọ́ yìí kó ẹ lè dààmú tó báyìí kí ẹ ṣe tó lè ní ó bá gbé fóònù ní ó bá máa pè ní ó bá máa sọ pé ah, báyìí ni ẹsẹ̀ rí báyìí ni ẹsẹ̀ rí lóòótọ́ náà ó bá bára ẹ̀ ní ipò ibi tó bọ́ ọmọ ìyá ẹ̀ ǹjẹ́ lẹ́yìn òun wọn láyé púpọ̀ jù kódà bóyá nígbà tí tiẹ̀ ó bá bọ́ sí i ní ó bá ju ọmọ ìyá ẹ̀ tó fà tó fà gòkè lọ nítorí agbóyún náà dì sùn sọmárì ọ̀rọ̀ ànábì sallallahu ta'ala nínú gbogbo ohun tá a fẹ́ pé ìṣe ọmọ ìyálẹ̀ pẹ̀lú ayín ọ̀dà wò lọ́kàn rẹ tó ń fẹ́ rú tó ń fẹ́ fọmọlàkejì yẹn lóògùn àti ọba ti jẹ́ pé mọ́mìn ni tó o bá ti lè rú lọ ẹ̀ áwùtù pé kìí ṣe mọ́mìn ṣé n tó o fẹ́ gan-an tó o sì fẹ́ kó bá a tó bá wá dà bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ lọ́kàn tá a bá sọ pé tá a bá sọ lẹ́nu tá a fèsì tó dáa á tún wá yọ ọkàn wọ padà tá a wá ń ṣiṣẹ́ tọ̀ bẹ́ẹ̀ tá a ń ṣiṣẹ́ tọ̀ bẹ́ẹ̀ ló ń jẹ́ pé àwọn ènìyàn ọlọ́run bẹ̀rẹ̀ látọ̀rí àwọn sàhábà tánàbí jíṣẹ́ fún sallallahu ta'ala alayhi wa sallam téèyàn bá ń kà nípa wọn dáadáa téèyàn ń ka ọ̀rọ̀ nípa wọn èèyàn ń lọ gbọ́ wá sí nípa wọn dáadáa ohun tó súnmọ́ jù ní kéèyàn jẹ́ mọ́mìn kó sì wà lórí bẹ́ẹ̀ láyé kó tó fi fàyè lẹ̀ tó bá jẹ́ pé torí tọ́lọ́ ní fi ń gbọ́ nípa wọn torí pé ẹ máa gbọ́ nǹkan míì nípa wọn téèyàn ó fẹ́ jiyàn pé ah, àṣẹ ọmọ èèyàn sì gbé ayé báyìí tí wọ́n hùwà báyìí láwọn ìwà orí ìwà ẹni ọlọ́run èyí ó fẹ́ lè ṣe èméjì bẹ́ẹ̀ gbogbo mo tí wọ́n sọ ń pa wọn pátápátá kì í ṣe pé wọ́n fèkì wa aláì làásì wọ́n rìkọ́d láìfù wọn ni ọ̀rọ̀ nǹkan ò sì ta nínú bá ṣe lògbésí ayé ànábì wa sọlọ́ọ̀ sára alẹ́ wàsálà nǹkan kan ò ta dànù nínú bó ṣe lògbésí ayé ẹ̀ lórí hadith àwọn èèyàn alọ́ọ̀lọ́mọ yẹn pòfẹ́sọ̀ wọ́n gbàgbọ́ yìí hadith wọ́n àwọn àwọn ẹnìkan ti ẹ̀wà tó jẹ́ pé kì í ṣe pé wọ́n di pòfẹ́sọ̀ ṣùgbọ́n bàbá bàbá pòfẹ́sọ̀ ni wọ́n ẹ̀wọ̀n olùṣèkùn náà sọ́dún àlùbáni àtàwọn tó ṣáájú wọn rahimahullah ta'ala ajma'in kọ́lá kó sàlékún dáadáa tàwa náà iṣẹ́ táwọn ṣe àìmọye iṣẹ́ pòfẹ́sọ̀ tá a lè fàyọ́ nú ẹ̀ àbí iṣẹ́ pòfẹ́sọ̀ tá a lè tá a lè fàyọ nínú iṣẹ́ wọn ìtẹ́nìkan di prọ́ọ̀bù lé lórí ìtẹ́nìkan gba phd lé lórí ó ṣe é gbé lọ́wọ́ báyìí tí yóò mú lọ́wọ́ gàǹgà tí yóò fọwọ́ kàn gbé ókè báyìí pé n tó kọ náà ni o tó fi di phd o tọ àwọn ẹnìkan ò sì wọn ò fẹ́ nìkan wọn lómi ní phd wọn ò pé ní prọ́ọ̀fù n tó láyé ẹ̀ẹ́dì pọ̀npọ̀n ò ẹrù tírélà ni ìtẹ́lẹ̀ kan sì kọ́ tó fi gba péjì ẹ sì gbé sókè báyìí pé tó ọmọ ìyá wa akẹ́kọ̀ọ́ yìí ó ti gbìyànjú o mẹ́ láti bí ọdún karùn-ún sẹ́yìn àbọ̀dún keje ó sì yọrí ẹ̀ dáadáa o nítorí náà la gbé lọ́wọ́ yìí o àwọn kan sì kọ ẹrù tírélà ẹnìkan kan ò sọ pé paul nípa ẹ̀sìn ọlọ́run nípa ẹ̀sìn ọlọ́run ni nípa àlàyé nípa pé káwọn aráyé ó lè gbé sí ọlọ́run báyé torí náà wọn ò fẹ́ẹ̀kì wà rárá o wàláì làbí ẹni tí wọn kó ọ̀rọ̀ ìjọ bí ànábì kò sí láyé mọ́ sallallahu ta'ala alaihi wa sallam lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ẹni tó jẹ́ pé tó bá sọ lọ́sàn-án wọ́n dè inú gbáyà tó bá sọ láàárọ̀ tó bá sọ lóru tó bá sọ nírìn àjò tó bá sọ nílé kódà wọ́n ń rìkọ́ọ̀dù dídákẹ́jẹ́ rẹ̀ wọ́n sọ pé fàṣàkàtà rọ̀sọ́ọ̀lù lànà bí bá dákẹ́ sọlá sọlá ntí o tún sọnù torí pé wọ́n fẹ́ mú kankan jáde lá nínú ìtumọ̀ ẹ̀sìn fún dídákẹ́ tó dákẹ́ wọn kò séèyàn míì kò sẹ́lòmíì láyé bẹ́ẹ̀ nú ẹ̀dọ́ ọlọ́run sallallahu ta'ala alaihi wa sallam nítorí kẹ́sìn lè yé wa ká má lè ti fẹ́ ẹnu sin lọ́n kó lè jẹ́ pé tí wọ́n fi ránṣẹ́ sí wa náà la gbámú la fi ń sìn inú fi clear tó bẹ́ẹ̀ àbí ẹ̀rí àdíìsì tó wáyé tó jẹ́ pé ìṣesí ànábì lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ìyàwó rẹ̀ ni sallallahu ta'ala alayhi wa sallam wa radiyallahu ta'ala anhum anhunna ọ̀rọ̀ orí ibùsùn ọ̀rọ̀ ìbálòpọ̀ ọkọ àtaya níbi tí ọ̀rọ̀ ànábì ta dànù dé sallallahu ta'ala sallam táwọn apá kan táwọn sọ síta. torí pé kò sáwọn sàábà ń bẹ̀ tó wáyé pé hálíkọ̀ ẹ̀kọ́ ni mọ́sálásí làwọn sàábà ti máa gbọ́ tàbí rìn àjò bó o la ṣe gbọ́ tinú ilé bó o la ṣe gbọ́ torí bẹ́ẹ̀dì pé ànábì wo sallallahu ta'ala alaihi wasallam tá a bá ń ṣe nǹkan oṣù ìmọ̀ sọ pé káró sọ mọ́ra dáadáa yóò máa wá bá wa ṣeré kò sì ní débi kò sì ní débi tá a ti ń ṣe nǹkan oṣù sísàbí kan ní ó gbà yín wa. nítorí pé gbogbo ẹ̀ la ní bùkátà sí kọ́mọ́ àdìpọ̀ sápamọ́ pé àtò ńgbà tó sọkùnrin kankan tó sì ń bẹ àmọ́ bá nàbí ti fi tẹ̀ ńgbà tó wà láyé rárá àwọn ìyàwó ẹ̀ wọ́n sọ síta àti yìí tí ó tún kódà àdìsí kan bẹ ìyàwó Aisha radiyallahu ta'ala ó ní nànàbí wa sọ̀rọ̀ sọ́dàm ló bá gbórí lé nìkan tẹ́ bá ń kọ́yàn ní àlùfíkọ́ ìsìlámì nípa ọ̀rọ̀ ntójọmọ́kùnrin àtobìnrin ẹ bẹ́ẹ̀ lè máa sọ wípé àìdákẹ́dákẹ́ ẹ má sọ débẹ̀ wọ́n sì kọ́tẹ́ra ẹ̀ àdìsẹ́ sì jáde nígbà tádìsẹ́ ti wà àtàyà ẹ̀ àtọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ kí làwọn àdákẹ́ sí bóun láti mẹ̀sìn wa. a kàn sọ bil hikma wal maw'izatil hasana a sọ dáadáa bí ẹlẹ́kọ̀ọ́ kò sí nǹkan kan tó pamọ́ bẹ́ẹ̀ kí la fẹ́ lòun délé ni wípé múmi ní òdodo tóun bá là kó níbi hasad inú tó lè ṣiṣẹ́ pẹ̀lú àdìsí yìí ọ̀pọ̀lọpọ̀ àdìsí la gbọ́ ló jẹ́ pé a lè má rí lò àti tọ́lọ́run bá tó bá bùkún wa nínú iman nínú àdìsí yẹn lè má rí lò nínú ẹ̀lẹ́lẹ́ wa la yu'minu ahadukum ẹnìkan ni yóò tí ì lè máa jẹ́ mùmínì ní pàápàá hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi àfi kó máa fẹ́ nǹkan tí ń fẹ́ fúnra ẹ̀ fọ́mọ ìyá ẹ̀ kátẹ̀ tó wá tó wá sọ pé kó fẹ́ fúnra rẹ̀ ju kó fẹ́ fọ́mọ ìyá rẹ̀ ju ní ti ń fẹ́ fúnra rẹ̀ tíyẹn náà sì fún bẹ lọ́lọ́ nùrọ̀ àwọn sàhábà wọ́n fẹ́ fúnra wọn fọ́mọ ìyá wọn irú tí wọ́n fẹ́ fúnra wọn kódà wọ́n fẹ́ ní tí wọ́n ń fẹ́ fọ́mọ ìyá wọn tó tún wá ga ju tí wọ́n fẹ́ fúnra wọn lọ. tọ́mọ èèyàn ó fẹ́ lè sírú ìṣesí àbíròyìn bẹ́ẹ̀ gbọ́ láyé tòní tá a wà. àwọn èèyàn mẹ́ta kan ṣubú ní ogun bàdì nínú àwọn sàhábà wọ́n ti sì súnmọ́ lókè àmọ̀jáyé lọ tí yẹn bá ń wò wọ́n nílẹ̀ ẹlẹ́ nígbà tí ibi tí wọ́n náà gbalaja sí wọ́n fẹ́ fún ẹni àkọ́kọ́ lómi ojú ló fi ṣàpẹẹrẹ pé ẹ fún lágbájá náà wọn nìkan kan ní wọn ò lè sọ̀rọ̀ mọ́ ibi tí ọgbẹ́ dé lára wọn kò gbá omi ẹ kọ́kọ́ yanjú ti lágbájá náà wọ́n dọ́dọ̀ lágbájá ìṣesí ló fi ṣàpẹẹrẹ pé ẹ tètè fọ́mọ ìyá mi lómi mu náà wọ́n tún lọ́dọ̀ ẹnì kẹta nígbà sasa ibi tí wọ́n ṣubú sí òun náà tún ṣàpẹẹrẹ padà kí wọ́n tó dọ́dọ̀ àwọn méjèèjì tí wọ́n kọjá wọn wọ́n ti bọ́ sálùkì àmọ́ kí wọ́n tó dọ́rọ̀ ní kẹta padà òun náà ti bọ́ sálùkì àrùn ẹnìkan kan ò mú mi. àdìsí wáyé ayé àti sọ̀kalẹ̀ lórí ẹ̀ nípa sọ̀hábí tí wọ́n fún lóúnjẹ tó sì transfer rẹ̀ sọ́dọ̀ ẹni tẹ́bi tó ń pa bíi tiẹ̀ tẹ́ni tí wọ́n gbé fún tún gbé lọ́dọ̀ ẹlòmíì gbogbo wọn lè bí sì ń pa ẹ mọ̀ nínú rẹ̀ àwọn sọ̀hábà tá à ń sọ yìí lọ́pọ̀lọpọ̀ wọn ọ̀hún máa ń ṣubú lórí irun látara ibi wàláhì làdì sára ó ti fu yẹ kọjá àlà fún ọ̀tórí ẹ̀sìn ìsìláàmù lẹ̀ oúnjẹ yẹn sì ń yípo káàkiri àdúgbò àti síríìtì títí ó fi padà sọ́dọ̀ ìjẹ́ kọ́kọ́ gbé fún ọwọ́ ajẹ́ nìkejì láì sí pé nìkan mọ̀ sí sanzalallahu aya ọlọ́run wá sí tàrà bẹ́ẹ̀ sọ àyà kalẹ̀ àwa. nínú polybag la máa gbé sí torí àfẹ́ kí wọ́n mọ̀ pa ara wọlé eléyìí ló wọ́pọ̀ jù ọmọ òsì gbọ́dọ̀ jẹ́ lọ́ta débi pé àtẹ̀wá sọ pé ààrẹ nìkan tẹ́bi ń pa a sì mọ àwọn tẹ́bi ń pa kọ̀ọ̀kan kódà àmọ́ àwọn tí ò sọ pé bí ń pa àwọn tẹ́bi sì ń pa wọn àbí àwùjọ ta wà ikọ̀ nígbà tí èsì Saudi la wà ebi Nàìjíríà ni amẹni tó dákẹ́ jẹ́ tẹ́bi sí ń pa ẹni tó tẹ ọ̀há pariwo gan-an kò rí nǹkan gbà gbèsè àti ẹni tó dákẹ́ jẹ́ tówó sì rà nílé àwọn kan owó rà nílé àwọn kan owó ẹlòmíì báńkì ti ṣòwò ṣòwò nígbà tí ò ní gbà wọ́n ti ṣòwò ó sú wọn ó kàn fọ́ bẹ́ẹ̀ náà ni kò jẹ́ ká rí ìtumọ̀ ìjọmọ̀ ìyá ẹ̀sìn Islam ẹ wo zakat táwọn tí ọlọ́run rọ̀ lọ́rọ̀ bá yọ zakat àfàìmọ̀ kí zakat wọ́n máa ju bọ́jẹ́tì nàìjíríà lọ níṣẹ́ tí ó ṣe nígbà ayé gbádùn àwọn èèyàn ìyẹn ló ń sọ lórílẹ̀‐èdè tí ọlọ́run kẹ́ orílẹ̀‐èdè Saudi Arabia kọ́lọ́mọ́jọ bàjẹ́ ìjọba ń ṣe tó pọ̀ àwọn ọlọ́dàn kọ̀ọ̀kan ń ṣe tó pọ̀ afẹ́ afẹ́ mọ́mẹ́ ti ń ṣe jù ẹlòmíì ò ó fẹ́ na gbogbo tó ní tán ẹlòmíì ti kú mo èyí tí mo ń sọ yìí mo mọ̀ mo rí kété pé mo gbọ́ ẹlòmíì ti kú for the past forty years ó sì sàn táwọn ọmọ wọn ṣe láti gbà náà wọn sì ti wọ́n bẹ̀. èpè lóde òun bá tí ọ̀rọ̀ yẹn bá ń bẹ́ńlẹ̀ tí investment yẹn ò bá parẹ́ ẹ gbọ́dọ̀ tiwọ́ lórí ẹ̀ torí wọ́n jọ ń ṣe nígbà tó ń náà ń bẹ láyé pẹ̀lú àwọn ọmọ ni ó sì gbé sáwọn ọmọ láàbù mo fojú ara mi rí mọ́tàbù yẹn ní Saudi Arabia rẹ̀ àyàfi nǹkan tí wọ́n bá kọ kì í ṣe fún wọ́n lè sì tán ó lè sọ pé opó àtàláàrẹ̀ ni ẹ máa báwọn tọ́jú ẹlòmíì máa ṣe bẹ́ẹ̀ kó tó kù láyé tẹ̀wá bọ́rọ̀ ẹ̀kọ́ débẹ̀ ẹ lè má ra àánú kankan àfi tọ́lọ̀ ń bá fẹ́ ló kù tẹ́bá sì débò míì ó lè jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́ ti bá ibi tó ti ń ra akẹ́kọ̀ọ́ lọ́wọ́ tẹ́bá débò míì bóyá bẹ́ẹ̀ lọ́ ti ń rántí ó fẹ́ fẹ́yàwó lọ́wọ́ wọ́n ti sànù ara wọn lókùtà yìí pé ọlọ́rọ̀ tálíkà ni wọ́n padà dọ́ lọ́rọ̀ tó pé kò síbi kò ságbà ńlá ayé kan tọ́lọ́run dá tálíkà sí kò síbi tọ́mọ nàìjíríà sá láyé tí ò sólòsì ọmọ bẹ̀ńbẹ̀ irú àwọn kan yẹn ni máa ń ṣẹlẹ̀ tó ebi tó ọlọ́run ni a sọ pé alhamdulilayi rabbil alamin rọ́bì ni ẹni tó ń rè tí ń retá ni al alamin náà gbogbo àgbáńlá ayé àgbáńlá ayé ọmọ so nígbà tá à ń bọ́jẹ̀tì nàìjíríà tá a bọ́jẹ̀tì àwọn àlùjọ́nú mọ̀ àbí kò ní iye mílíọ̀nù tán jẹ́ nàìjíríà ohun tó yẹ ká máa rò nìyẹn wọ́n sì torí wọ́n ń jẹun ẹ̀dá tí ọlọ́run dáwọn sì won àwọn mọ̀lẹ́ta àwọn jẹun wọ́n sì mú ọlọ́run dáwọn àlùjọ́nú wọ́n ń jẹun kódà àwọn kì ń lọ pé ẹ fi egun nù bí o kan tó dáa oúnjẹ àwọn ọmọ ìyá yín ẹ má bọ́ fún wọn àbọ̀jẹ èyí tá ń bọ́jẹ̀ fún ọmọ gan-an kò tó àríná ọ̀pọ̀lọpọ̀ tún dààmú náà ni kátó wá sọ pé ẹ̀dá míì ta ló ń bọ́ wọn inú àwọn ẹranko ń oúnjẹ tí wọ́n ń jẹ àwọn ẹranko tó jẹ́ pé àwa ní ìsìnkú tí bá a ti sanra tó ọmọ ẹranko míì ó lè máa jẹ́ bí ìlọ́po mẹ́ta wa. ìlọ́po mẹ́rin wa tàbí jù bẹ́ẹ̀ lọ tó sì jẹ́ pé a dá wọn lẹ́dàá tí ń jẹ tí ń mu ọlọ́ọ̀bà náà ló ṣe bẹ́ẹ̀ ta ló bọ́jẹ́tì fún ọ bí ìbá sọlọ́n pẹ̀lú gbogbo àánú àti tóbi ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà wa sọ fún wa pé ilé àlìkìyámà ìyẹn àlìjánà apálẹ́sì kalẹ̀ fún àwọn èèyàn tó ṣe pé láì rìndún náà ló wá ń filẹ̀ ardi wàlá fasada wọn fẹ́ òlúwù lórí ilẹ̀ wọn ò sì fẹ́ fasad ìyẹn ni kọ̀tàdà orí Allah ta'ala ní ó fi sọ wípé ọ̀rọ̀ ọlọ́run bá tún sọ pé àwọn tí a dá àlùjánnà fún ta kọ́ fún ni pé àwọn tí ò fẹ́ràn òlúwù lórí ilẹ̀ ó ní àlè òlúwù yẹn òun nìgbéraga àti ká hàn ká máa wápò by all means ó ní òlúwù nìyẹn láti fi surprise àwọn èèyàn kan peter lọ́wọ́ à ń bẹ̀ àwa ni onítọ́lọ́run wí nù ọlọ́run lọ́run sọ pé òun ò kọ́ àlùjọ́nà fún èèyàn bẹ́ẹ̀ o ó ní ìtumọ̀ fasad ní pé ọ̀rọ̀ ọlọ́run sọ pé wà lá fasada àwọn tí ó sì fẹ́ fasad lórí ilẹ̀ ó ní òun ni àlẹ́ amálùbílì máa ń ṣe pé àwọn oníranran ẹ̀ṣẹ̀ èyí tó hàn ní èyí tí ó hàn ní ọlọ́run ni òun ò sì kọ fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ òun palẹ́sì fún àmì tọ́lọ́run bá tó bá gba títú báyìí. bákan náà àwọn múmi ní òdodo tàná wọ́n máa ń ṣàdúrà fáwọn tó ti lọ wàlẹ́dínà jáwù min ba'dihim àwọn múmi ní tó dé lẹ́yìn yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ọlọ́run foríjì wa dákun ọlọ́run bá wa Allah ṣe àforíjì fáwọn ọmọ ìyá wa tó ti gbáwájú wa nínú ìmánì náà kó mọ̀ já wà nìkan. wọ́n tún tọrọ débi pé wà látàjọ́lé fi kulubina gílá lílẹ̀ dínà àmọ́nù ẹ wà ọlọ́run ọba má fi gílù iná la kàtá nísìn ẹni tó ọlọ́run bá là kó níbi gílù àti hasad yóò nífẹ̀ẹ́ ọmọ yóò fẹ́ ti ń fẹ́ fọ́mùlà kejì ẹ̀ fún rẹ̀ yóò fẹ́ fúnra fọ́mùlà kejì rẹ̀ irú ti ń fẹ́ fún rẹ̀ wọ́n máa bẹ lọ́n pé ọlọ́run wà látàjọ́lé fi kulubina gílá lílẹ̀ dínà àmọ́nù ọlọ́run má fi gílù sọ́kàn wa sáwọn múmìnì o má jẹ́ ká dákun Allah má jẹ́ ká héètì múmìnì o sẹ́kù má jẹ́ akórira múmìnì o gbogbo ẹni tó bá jẹ́ pé ìròyìn ìmánì ń bẹ lára ẹ̀ má jẹ́ akórira ẹ̀ o má fi léyìn sàdánwò fún wa o ìwọ ẹlẹ́dàá wa o níbi tẹ́nìkan ti tó ti dẹ́wọ́ òkè tó jẹ́ pé náírà ní béèrè kódà ó lè mọ̀ tá a sọ ìsáàdùá pé ó tún lè sọ pé sáàdùá lè léyìn náà ọlọ́run má jẹ́ ń kórìíra múmi ni tẹ́lẹ̀ ìwà tó mà sí pé à ń tọrọ gbígbà sí nínú torí pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ nǹkan tí ń jẹ́ àdúrà gan. àdúrà táwọn èèyàn ṣe tó àyà fi sọ̀kalẹ̀ lórí ẹ̀ pé àwọn ẹni tòun tóun dá wọ́n máa ń bẹ̀ wọ́n báyìí ẹnu gbádùn àyẹn pàtàkì. múmi ní òdodo lẹ́lòmíì wá ń lépa tí ó pa lẹ́lòmíì wá tí ó bá tiẹ̀ jẹ́ àwọn tí ń sọ pé Ọlọ́run bá wí ànábì wí tí wọ́n ń tàn mọ́lẹ̀ rẹ̀ kiri pé ẹ̀ ní gbáyé rọrùn ìran àwọn gálẹ̀ omi wá dojúlé láwọn tó yẹ ká máa bẹ náà sí pé ọlọ́run dákun mọ́jà kórìíra wọn àwọn tí ń tàn mọ́lẹ̀ sórí ilẹ̀ látara mímọ́ ti sí ọlọ́run. torí inú ìròyìn wọn bákan náà ni pé ahọ́n wọn àtọkàn wọn ó lálàáfíà fọmọ ìyá wọn dájẹ́ mùmínì gẹ́gẹ́ bí ẹgbẹ́ wọn. tó. So, ẹ wá wo àwọn àwọn rọ́bìdọ̀ àwọn ni a tún pè ní ṣíà lọ́kọ̀ míì ẹ wá wo òfò táwọn ṣe láyé táwọn dìídì bú àwọn kólà fáwọn mẹ́rẹ̀ẹ̀rin àti gbogbo àwọn tí ń jẹ́ sàhábà ànábì sallallahu ta'ala alaihi wa sallam táwọn máa ń kanlẹ̀ àwọn kanlẹ̀ máa ń gbé wọn ṣépè ni àwọn tí wọ́n ń gbé sépè yìí ẹ̀wọ̀n tó bá sọ nípa àwọn onífàtò táwọ́bà ayé ọgọ́rùn kan ọlọ́run ní àwọn ẹni àkọ́kọ́ tó ṣáájú nínú iman nínú àwọn muhajirin àtàwọn ansor ẹ̀kọ́lọ́n tún là minal muhajirin ansor wàlẹ́dínà tabaruhum bi ihsan àtàwọn tó tún tẹ̀ láwọn yẹn tí wọ́n sin lọ́wọ́ bíi tiwọn radiyallahu anhum wa radu anhu ọlọ́run yọ́nú sí wọn àwọn náà dùnnú sí orí ọlọrun kí ló tó kù tó yẹ kí rọ́fídọ̀ ṣíyà kó mà nínú ọ̀rọ̀ ọlọ́run tó fi lè máa gbé àwọn tọ́lọ́run sọ báyìí ń pa àwọn ṣépè radiyallahu anhum ọlọ́run sọ àwọn tó yọ́nú sí o ọlọrun fún wa níròyìn àwọn mùmìnì nínú súrà kan tó yẹ pé gbogbo ẹni tó bá gbàrò yẹn múmìnì ni ó jẹ́ gbogbo ẹni yóò kó jẹ lọ́kùnrin àbí lóbìnrin tọ́lọ̀ wá sọ̀rọ̀ yẹn tán tó wá pẹ́rẹ́ sí pé rọ́dí àlọ́ wàánihùn àròdó àánú zálíkàlìmán káṣí àrọ́bà ìròyìn yọnu yẹn yóò gbogbo ẹni tó bá ṣe kí ni àrọ́bà tó bá bẹ̀rù ọlọ́run tó ọlọ́run ṣùgbọ́n nínú sọ pé àròdó àánú ọlọ́run sọ àwọn tí ń sọ ń pa wọn onímọ̀ àtàwọn àǹsọ́ọ̀rù tó gbà wọ́n sí màdínà ọkọ̀ ọlọ́run kọ́kọ́ dá kó tó wá sọ wípé wàlẹ́dínà sábà àwọn ọmọ bèèkìsà àtàwọn tí à ń pè ní táàbì yìí tọ́lọ́run wá ní radiyallahu anhum wa radu anhu. wà á dẹ̀ láhùn jannat ọlọ́run tó wá pè sàlùjẹ́nà fún wa sájẹ́dí sáhàtà al-anhar táwọn akérèmọdì akérèmọdì alárinrin ti ń sàn lábẹ́ rẹ̀ khalidina zalikal fawzul azim jèrèǹjẹ tó tóbi ni aya sọ tọba aya ọgọ́rùn kan àwọn tọ́lọ̀ ń sọ ń pa àwọn yìí àwọn ṣíà ń bú wọn wallahi alazim àwọn ṣíà ń gbé wọn ṣépè bẹ̀rẹ̀ látọ̀rí àwọn ọ̀rọ̀ ilé mẹ́rin lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam wọ́n máa gbé wọn ṣépè ni wọ́n gbé wọn ṣépè débi pé wọ́n gbé àwọn ìyàwó ànábì ṣépè láwọn ṣíà àwọn náà ń pè ní rọ́fídọ̀ orúkọ wọn pọ̀ táwọn ń pè wọn wọ́n sì wọ́n sì mọ ìyálàyà àkíw wọ́n sì kọ bàbá ńlá síra wọ́n sì ní àwọn àgbékalẹ̀ tó jẹ́ pé àfẹnutọ́ náà ń bá sọ pé kí wọ́n má rí mu kódà kẹ́ ẹ má gbọ́rọ̀ lẹ́nu wọn kó jẹ́ pé tíra àwọn lẹ́ka téèyàn bá sọ́ra yóò sì ṣe. ní Islamic University ní Madina tí wọ́n bá bá tíra ṣíyàn lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ó ti parí ẹ̀kọ́ ẹ̀nu ìbáàsì fáfọ̀rẹ́ lẹ́bù ló wà ìbáàsì fọ̀rẹ́ lẹ́bù ló wà ó ń lọ̀lú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ sí ni mo gbé lọ sí tẹ̀rẹ̀ṣẹ̀ ibi detention any available flight ó parí mu. àṣebí aburú ni títí nígbà tí mò ń sáàbù lọ́wọ́ ìmọ̀rí tíra kan òun làkọ́kọ́ gbà tí ń kọ ka tíra ojúlówó tíra tó jẹ́ ti ṣíyà mo wá ní allah Akbar abájọ tí school authority tàbí máa ń ṣe tàbí máa ń gbégbèsè báyìí ẹni tí ò bá gbàgbọ́ yẹn fún náà yóò tẹ̀lé ṣíyà lọ ṣe tíra ní mo tó tẹ̀lé lọ Iran bí ìgbà táwọn lọ Èkó ìbàdàn mo ti pàdé ẹ̀ a máa ń ṣe prógámù kan fáwọn muslim brother kan jáde sí ibẹ̀ la tó wá pàdé tó ṣe introduction rẹ̀ ó lóun ṣe Zaria lòun gbé kò pẹ́ tó ń wálé nígbà náà lọ́dún náà ti sọ̀rọ̀ yẹn ó ní títí olóhùn dúpẹ́ fọlọ́hún ńgbà tọ́lọ́hún jẹ́ kóhun lódodo tí ì ṣe pé ńgbà tóun fẹ́ kú láyé ni ń sọ̀rọ̀ títúbá ó lóun àti lágbájá ó dáàpọ̀ ẹnìkan tó hàn tó jẹ́ abẹnugan wọn ní north ó ní tá a bá tún mọ́ ẹnìkan lẹ́yìn ẹ̀ ó lóun lòun gbọ́dọ̀ jẹ́ nìkẹta ó láwọn máa ń lọ yọ̀rọ̀ àwọn báyìí olówó sì wà owó àkọjá àlà nígbà tí yẹn fẹ́ sáré lè kó tó dé ńjọ́ kejì oníbàárà ti máa lọ yọ̀rọ̀ àwọn ìyẹn ibẹ̀ dẹ̀ ní orísun ṣíà ọmọ ìyá nìkan ọlọ́run fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ lárúbáwá pípé òun sì ń pèpè àwọn ní òun ti rí àwọn òun ti lọ wẹ́bsáìtì kan òun ti lọ kínní ọ́ adákọ̀ Iran ní àhà subhanallah mo fi ọlọ́run bá bẹ̀ ọmọ lọ Iran o wọ́n ní tó bá jẹ́ Sudan kan mo ní Sudan tó bá rọ́nà àti lọ Sudan ó dáa títí Saudi ò bá yọ ó sì lọ Sudan ibẹ̀ ló ti lọ bẹ̀rẹ̀ alif lọ́ọ̀yà nílẹ̀ sí ó sì ṣẹ̀rẹ́ and common law ó sì lọ law school l'Abuja fúnra rẹ̀ lọ́wọ́ náà bó ti lọ ọmọ haúsá kan bóyá òun mọ̀ nípa ṣíà dáadáa tẹ̀lé pé tọ́pìkì mi ò tún fi yàgbé hù ó dé ìran tán ó ní òun fi ọlọ́run bẹ̀yìn o ẹ bá ń gbé pásọ̀tì mi mo lọ nàìjíríà padà nígbà tí ó ń gbọ́ ti ń gbọ́ títí. àwọn eléyẹn ni wọ́n ń bú àwọn sàhábà. tẹ́ ń bú àwọn sàhábà ànábì sallallahu ta'ala alaihi wa sallam láwọn ẹni tọ́lọ́wọ́n bá fún ní ìròyìn tó ga yìí tọ́lọ́wọ́n parí ẹ̀sìn pé dáríkà lè fọ́ọ́sì làásì èdè ìjẹ́ tó tóbi nìyẹn. bí wọ́n ti fẹ́ ká máa nífẹ̀ẹ́ níta fẹ́ fọ́mọ́là kejì wọ́n fẹ́ ká máa kórìíra níta bá kórìíra fara wa ká sì kórìíra ẹ̀ fáwọn náà. múmi ní òdodo wọn ní tí ò bá fẹ ká máa kiri ká máa sòwò fún kiri kí ní sọ tẹlómi sí níbi ìwà wa láti máa kíyèsí àwọn kan yẹn irun tó ń sọ kiri ń pa àwọn ọmọ àyà tó jẹ múmi kò fẹ kẹ́ máa sọ tó ń bẹ sọ pé àwọn fẹ́ kẹ́ kiri òun kiri ara àtumọ̀ àdìsẹ́ náà ọlọ́run ti sọ fún wa pé ọ̀la tuntun ìkólà àlábí mahin ẹ má máa tẹ̀lé àwọn ẹni yẹpẹrẹ tá a máa búra níbúra ìdọ̀tí hamazin mashaim binamim àwọn tẹ́ jẹ́ pé wọ́n máa fán ìròyìn kiri tẹ́ bá ṣàjọ ẹ̀ ní rí two percent nínú ẹ̀ tó dé òótọ́ tọkàn rẹ ti bà àwọn èèyàn jẹ́ ni kódà àwọn kan bẹ tó jẹ́ pé ibi tá ń lo agbárí wọn sí nù ìyẹn tẹ̀ wá pọ̀ ní olóṣèlú ká má dàbí wọn o ká má dàbí wọn o wọ́n lè kó àwọn èèyàn kan jọ pé ẹ̀hún kankan tá a ti bà wọ́n jẹ wọ́n sì hùn ní ní tí ò ṣẹlẹ̀ rárá ọpọlọ tó lọ́run bá fún wa yìí wọ́n fẹ́ ká fi sin lọ́run ni wọ́n fẹ́ ká fi dúró ti ọlọ́run ká fi bẹ̀rù ọlọ́run torí pé ọpọlọ yẹn ibi tí ó bà nǹkan jẹ́ dé téèyàn bá fi sin lọ́run ó kọjá abi tó lówó mi ò fowó ba nǹkan jẹ́ dé lọ gbogbo tọ́lọ̀ bá fún yàn ló ṣe fi sin lọ́hùn ló ṣe fi ba nǹkan jẹ́ kódà àlẹ́ àáfíà àlẹ́ àáfíà tọ́lọ̀ ń fún wa tí ò bá sówó ń bẹ̀ wọ́n fẹ́ ká fi sin lọ́hùn èèyàn lè lo àlẹ́ àáfíà rẹ̀ tí ó sì gbalá dájú owó tó lówó náà lọ kásàkíyèsí àwọn àárín yẹn bákan náà tí múmi ní ò bá tọ́ tí ò bá fẹ́ kí wọ́n fi òun ṣe yẹ̀yẹ́ kẹ́nìkan fi òun ṣe yẹ̀yẹ́ wọ́n ní kí lòun náà ń fọmọ ìyá rẹ̀ ṣe yẹ̀yẹ́ sí tọ́lọ́ ti sọ pé wáìlú lìkúlì hù mọ́zà ti lù mọ́zà wáìlù àyè kan nínú náà ní máa jẹ́ bẹ́ẹ̀ àyè kan nínú náà ọlọ́run ní jẹ́ wáìlù táwa ni yóò dé síbẹ̀ kúlù hù mọ́zà ti lù mọ́zà àwọn tí máa ń yọ sùn tètè bóyá wọ́n fi ohùn kú ni. àbí wọ́n kàn fi ìṣesí bú ni òun mọ̀gá ti lù mọ̀gá tẹ́lẹ̀mí bá fi ìṣesí bú wọn ni à èmi ìjà ó sì délé ara lójú wọn ni kí ló dé à ó mọ mi lójú ẹ̀dá kò sófa hàn sọ̀rọ̀ ìjà ó sì dé ìjà ó sì délé ara yẹn méjì tó pé ó yà ká sí mi ó sọ ọ báyìí ó wá yà ká kàkàkàkà kò pawọ́pọ̀ o sàn pé ó wá pawọ́pọ̀ ó pọn lẹ́nu àní ó yàtá sí mi ni ẹlòmíì ọdún tiẹ̀ kò tóbi tọ́wọ́ abẹ́ búyàn yóò àrùn yóò àrùn jù ẹni tí ń bá wíìsì ti gbọ́ yé gbogbo eléyàn ń bẹ lábẹ́ àyà yìí wọ́n ní inú wáìlù ní òde sí wọn ò fẹ́ ká ṣe bẹ́ẹ̀ torí pé àfẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ sí wa wọ́n ní símù mi ní ọ̀bá fẹ́ kí wọ́n ṣe àbòsí níbi títà àti àti ń rà kí ló ṣe fún ẹlòmíì sí kí ló tàn wọ́n sí kí ló tan tó ti bàjẹ́ sí kí ló tan tí ti ń rà sí tí ò fi sọ kí ló tan tó ti kán tí wọ́n ń lẹ̀pọ̀ láàrin kan tí ò sọ sí tóun tóun bá sì gbèrú ẹ̀ délé yóò bẹ̀rẹ̀ pé kí lòun náà ṣe bẹ́ẹ̀ sí tí bá ra pa àwọn àwọn kí òun lójoojúmọ́ àti à ń gbọ́ kótóbà lọ́sọ̀ọ̀sẹ̀ nìyẹn a sì tún pàdé níbi àwọn oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ nítorí pé pé islam kò lè mọ jìnnà sínú ọkàn wa. wọ́n ní tó bá pé múmi ní òdodo kò bá fẹ́ kí ẹnìkan ó ní òun la kò fẹ́ káládùúgbò ó ní òun la kí lòun náà ní aládùúgbò lára sí torí pé irú ẹ̀ wọ́pọ̀ ànábì wa sallallahu alaihi wasallam sọ wípé mo fi Allahu búra mo fi Allah mo fi búra mo fi Allah mo fi búra bánabi bó ti sọ̀rọ̀ nú lẹ́ẹ̀mẹ́ta léraléra wọn. ó ní ìbúra tí mo bú ni pé kìí ṣe múmin kìí ṣe múmin kìí ṣe múmin ẹni tó jẹ́ wípé aládùúgbò fi ọkàn balẹ̀ sí ní tó lè ṣe láburú pákáleke ni wọ́n ń gbé pẹ̀lú ẹ̀ ládùúgbò ọkàn wọn ò balẹ̀ kìí ṣe múmin tí múmin ni ò bá fẹ́ bákan náà yípe ká ṣe àbòsí fóun kí ló ṣe fẹ́ lòmíì sí tí mùmí ní ọ̀bá fẹ́ kí wọ́n gbáyàwó òun kí ló gba tẹnìkan sí torí àwọ ẹnìkan lẹni tí wọ́n ti tọrọ bó ti wà náà àdìsí nìyẹn ẹni tí wọ́n ti tọrọ àmọ́ wọn sì ń ṣe ákídù tó ń lọ gbọ̀nà àrékèrèké fẹ́ onítọ̀hún ẹni tí wọ́n ti tọrọ níbi títọrọ ní ìgbéyàwó ti bẹ̀rẹ̀ mo ní process ti bẹ̀rẹ̀ nínú Islam wọ́n á ti tọrọ lọ́wọ́ àlọ́gbọ̀nà àríkèrèkè fẹ́ bẹ́ẹ̀ náà lọ́jà wọ́n ti ń rà wọ́n ti ìfẹnukò pé àtàmọ́ tàbá àràmọ́ ló bá lọ gbẹ̀yìn ra bíi tóbìnrin náà ni téèyàn fẹ́ àbí wọ́n fẹ́ ta ẹnìkan ló fẹ́ rà ló ń ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbọ̀bọ̀jà ẹnìkan jẹ́ fún un látara wípé èló náà wọ́n sọ sí iye báyìí wọ́n sọ sí ó sì wù òun gan o àbí kò ń fi iye báyìí kún owó sì máa ń lójú ló bá rà wọ́n bìlíìfù pé nítorí wọ́n bá ṣe ìyá ọlọ́run àti ìdùnnú ẹ̀ wá ń kọ́.

lọ́dọ̀ pẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ nípa dáadáa ni pété ọ̀kọ́lọ́n kọ́ bá dúpẹ́ fún wọn kódà wọ́n gbìyànjú wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí kó mọ̀tò jẹ́ àpọ́n bóró tí ó mú tó mú ń tàn kọjá àlà yorùbá ẹ̀yin náà lẹ sọ pé yìnyín yìnyín kẹ́rin lè sèmí abá ti yíyàn lójú ayé ntọ́nà bàbá kẹ́ tó sànú yóò jọ rẹ̀ lójú ni o yorùbá là á yíyàn mọ́ àpọ́n bóró nù tí wọ́n pọ́n yín sáwọn mọ́ríàmọ́ tí wọ́n pè lọ́lọ́run tí ò wí bẹ́ẹ̀ kódà kò wí tó jọ bẹ́ẹ̀ láyé kò sèṣì sọrí kò bọ́ lẹ́nu ẹ̀ wọ́n sì tún pè lọ́mọ ọlọ́run bákan náà apá kan àwọn èèyàn ni kì í gbogbo èèyàn kì í ṣe gbogbo àwọn èèyàn tán wà níbi dọ́kítì yẹn ni wọ́n pè lọ́lọ́run torí pé sọ̀rọ̀ pé ọlọ́run bá sọ pé mínú mú wà á kí mínú ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run èmi ní humuli mọ́mìnú mọ́mìnú bẹ́nu wọn o wà á kí sáàrò humuli fàásìkùn àmọ́ fàásìkì lọ́pọ̀lọpọ̀ wọn o àlìfíṣkù àlùkòrò ju àǹtọ́ àtìlà ìjáde kó lábẹ́ ìsísìn lọ́hùn kí wọ́n máa sin rẹ̀ kó máa sin tarẹ̀ kó máa tẹ̀sìn mọ́ oníjẹ́ fíṣkù ọlọ́run ní wà á kí sáàrò humuli fàásìkùn ntí ọ̀pọ̀lọpọ̀ wọn di sọ́kàn nù wọ́n pọ́n bọ́rọ̀ ni nígbà tí wọ́n pọ́n ànábì bẹ́ẹ̀ lójú rẹ̀ ojú rẹ̀ pọ́n ohùn rẹ̀ sì le sí ẹni tó sọ bẹ́ẹ̀ ó ké mọ́ wọn wọn ọ̀dẹ́rún rẹ̀ wò mọ́ lẹ́yìn wọn ọ̀dẹ́rún bẹ́ẹ̀ wò mọ́ ó ní àjálùtà ní ilé láì ní dá ọsọ mi dorogún ọlọ́run ni ilá yànṣá Allah wahda má sọ pé tèmi bá fẹ́ mọ́ o tọ́lọ́run nìkan bá fẹ́ mọ́ mo tèmi mọ́. bákan náà ó wà nù àdìsí eh, ti sọyìn Bukhari àti Muslim èyí tá a lọ́sọ̀dọ̀. àbí òrìrà rẹ̀ radiyallahu ta'ala ni ó ní kí múmi ni ó mọ̀ ra ọjà ọmọ ìyá rẹ̀ o èyí tó ti ń rà lọ́wọ́ o kó sì ma ṣe sọ̀rọ̀ fífẹ́ lórí ẹnìkan tí wọ́n fẹ́ fẹ́ àyàfi tí wọ́n bá ti lé lọ. àwọn àlàyé tó yékéyéké yìí kò sí nǹkan mi tó rújú ń bẹ̀ mọ́ níbi ntí ìjọmọ yẹn ẹ̀sìn kálímà jámíà mùtásírà ọ̀rọ̀ kékeré kan tó fẹ̀ nítumọ̀ onílàdí ìsìnyẹn o láàyè òmìnira àhádùkún àtà yòhìbà lé àfihì má yòhìbù nàfì. tọ́ba wa jẹ́ pé àbáwá rí èèyàn kan tó jẹ́ pé òun fẹ́ kóun rí bọ́lá torí pẹ̀tẹ́ẹ̀sì fúnra ra tiẹ̀ ṣé nínú ìmọ̀lì náà ni kò fẹ́ fọmọ ìyá rẹ̀ nígbà tá a sọ pé láyé mínú àhádòkun ẹnìkan yóò sì gbọ́dọ̀ jẹ́ mùmínì àfi kó máa fẹ́ fọ́mọ ìyá rẹ̀ irú tí ń fẹ́ fún rẹ̀ tó bá fẹ́ kọ́kọ́ gbáhùn torí páyé ti sú só dáa kó máa fẹ́ kọ́kọ́ gbáhùn ẹlòmíì náà rárá o nǹkan tó takora wọn ni máa yọ ìbò nínà fìhí ntí ń fẹ́ fún rẹ̀ ní dáadáa ìrìtà tù sínú nítorí pé kéèyàn máa fẹ́ aburú fún rẹ̀ ṣẹ̀ríà ìsìláàmù lòdì sí kí n sọ pé ayé sùn òun ó para òun ni òun ó bẹ látòrí òkè ni kó n tiẹ̀ jábọ́ kán mọ̀ pé òun kú ni kì í ṣe pé òun lòun para òun yóò mọ èèyàn mọ ọ̀rọ̀ aburú sí rẹ̀ ọlọ́ni ẹ má ọ̀rọ̀ aburú síra yín òun lólùgbọ́wọ́ yín òun lólùrè yín lòun tọ́jú yín ẹ máa sọ nǹkan tẹ́ ẹ bá fẹ́ fọlọ́ ni dáadáa tọ́yìn bá ń fẹ́ fúnra rẹ̀ òun á fẹ́ kó máa fẹ́ fún ẹnìkejì rẹ̀ tó wá jẹ́ pé ń fẹ́ nǹkan aburú fún rẹ á sì nà sí àfún ọlọ́run wa tún sọ wípé ẹ̀yin mi ní òdodo ẹ má fi ẹnì àwọn kan sí yẹyẹ o nínú àwọn ọmọ ìyá yín tó bá wọn tẹ̀ ń fi sí yẹ̀yẹ́ ó ṣeé ṣe kí wọ́n lóore jù yín lọ lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ọ̀nà téèyàn gba máa fìyàn sí yẹ̀yẹ́ ẹ má fìyàn sí yẹyẹ wàlá nìsa omi nìsa gbàtọ́lọ́hún kó ogbó múmi ní òdodo pọ̀ tán wọ́n wá sọ tàwọn obìnrin ládàáyanrí ìyẹn máa bọ ọmọ ìyá jẹ́ gan wọn ní ṣé n tó n tó wínú tí ì bá ṣe àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala àárín wọn sì bàjẹ́ kíámà ọwọ́ àpàdáyà yìí táwọn obìnrin nítorí pé ká fi ní sí yẹ̀yẹ́ ọ̀dọ̀ wọn ló gbilẹ̀ sí jù ọlọ́run ni wàlá nìsá omi nìsá káwọn obìnrin náà sì má fi ra wọn sí yẹ̀yẹ́ o wọ́n lè fẹ́ lòmíì ṣe yẹnu wọn tí ò ní jáde mọ́ tó bá sì jáde yóò lọ́nà kan tí màá gbà tí ò lè tí ò tó bẹ́ẹ̀ kó gbọ̀nà bòmí níbi táwọn obìnrin lè fi ara wọn sí yẹ̀yẹ́ dé oyin kí nǹkan yẹn wá ń burú sí i lásìkò yìí gbogbo tọ́lọ́run máa sọ fún wa tí ń kì wá ń lọ yìí ó ti ń ṣẹlẹ̀ ńgbà yẹn náà lọ́rùn ti sọ àmọ́ báyé ṣe ń burú sí i làwọn ẹ̀ṣẹ̀ yẹn náà ń burú sí i ló sì ń wọ́pọ̀ sí i bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ èyí tá a sọ àti ká báyàn jẹ́ lé orúkọ. ọlọ́run ti sọ fún wa pé wàlá tálímìzú àǹkúsàkùn wúmọ́zà tẹ lúmọ́zà tá a kànú sọ́dọ̀ lúmọ́zà lẹ́ẹ̀kan níbí bú èyí tá a fi ń fèrè ẹni sí èyí àbí tá a ń tàbùkù ara ẹni. ẹ má sì máa pera yín lóríkì burúkú oríkì da àmọ́ kò gbọ́dọ̀ oríkì burúkú ẹlòmíì wọ́n sọ lóko burúkú ni ẹlòmíì ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ orúkọ kan wà tí mo èyí tí mo láti bí ọdún mẹ́ta márùn-ún sẹ́yìn tí mo ti mú ń mọ́ àforúkọ kan kan tó nítumọ̀ mo wá wà mo wá dúró tí ń jọ kan èyí fẹ́ sọ nítorí pé yóò ti hàn mo wá dúró tí ń jọ kan mo ní délé ah, ìbá ń lọ yóò sọ ni orúkọ ẹ̀ gan náà ló bá ara rẹ̀ kí wá ní ìtumọ̀ orúkọ tí wọ́n wá oríkì òun ṣùgbọ́n èyí tó hàn nínú mẹ́tẹ̀ẹ̀ta òní wọ́n gbá mú jù yẹn kí wàá ló fà ọ́nìjọ́ tó ní accident president yẹn le òun wàá mọ tó ń ṣe mọ́ kálímà tí wọ́n ń jáde lẹ́nu òun náà lórúkọ tán fi ń pè wọ́n. èèyàn ń sọ ọ̀rọ̀ kẹtàkẹtà tí látara ìdààmú ló bá di ó pẹ̀ subhanallah téèyàn bá sọ̀rọ̀ ẹ̀ ló kọ burúkú wọn fẹ́ ká bá pè téèyàn bá sọ̀rọ̀ ẹ̀ téèyàn bá sọ̀yàn ló kọ tó dáa lóríkì tó dáa torí pé dáadáa ń bẹ lára kò sí tó burú ń bẹ wọn fẹ́ ká máa ṣàkíyèsí àwọn àárín yẹn nínú àwọn orúkọ dáadáa táwọn èèyàn sì ń yí padà kò bá ìsìlámù mu o ká sọ Abdulmajid sì mọ̀ jáǹdò Abdulmajid kò wá ní wọn wá ní pé ní Abdulmajid mọ́ láyé Abdulmajando tàbí Mikael kó di Miki tàbí oríṣiríṣi ẹkún ti mọ̀ oríṣiríṣi ọ̀nà Ismail àtùmọ̀ wọn máa pè nínú ẹni tó mọ̀ kọ́ sọ̀jù láyé nínú ẹ̀dá ọlọ́run ìmọ̀ èlé sọ pé Yorùbá ni the best gbọ́n one of the, of the best ní Yorùbá tí wọ́n mọ orúkọ sọ̀jù àmọ́ òun ní pè bí wọ́n ṣe sọ wọ́n ò bàjẹ́ kalẹ̀ náà ni tóbi dórí àwọn lọ́gàá lọ́gàá lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba orúkọ tí wọ́n pè yẹn níjọ́ tí àwọn tí wọ́n sì sọ wọn ló kọ níjọ́ náà wọ́n pè dáadáa o tí wọ́n tún máa tẹ̀ mọ́ wọn létí kódà báwọn èèyàn ti ń ṣe bídíà tó níbi àákò máa ṣèyàwó wọ́n tún máa rán wọn létí pé nǹkan báyìí la pé o ẹ má pé ń pé kú pé o àmọ́ lẹ́yìn ọjọ́ yẹn ọjọ́ yẹn gangan kóòrùn tó àwọn ti bọ́ ọkọ̀ yẹn jẹ́ so torí náà wọn ò fẹ́ kí gbogbo àwọn eléyìí náà wọn ò fẹ́ kí a máa ṣe wọn wọn fẹ́ ká yàgò fún wọn ọlọ́run àpé yóò sáré fún wọn àgọ́yẹ̀wà. kó ṣàlékún ìmánì wa kó sọ ọlọ́mọ ẹ̀yẹ́ ti Islam kó اللهم انزل الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اليهود والنصارى وأنصارهم وخلفائهم ضد الإسلام والمسلمين اللهم ربنا انصرنا عليهم ولا تنصرهم علينا أبدا واكتب لنا الفوز والغلبة عليهم في هذه الديار وهذه البلاد وفي كل مكان وفي بلاد المسلمين قاطبة يا رب العالمين يا عزيز يا غفار إنك على كل شيء قدير اللهم إذا الإسلام المسلمين وأمين